question more about what you and my friend getting as we are for this question ni ìwọ́n mọ̀ wíṣì ní lọ́la ẹni ní personal international record máa jáde sí ẹ̀ṣàrí lọ́rọ̀ tó ọgbẹ́sẹ̀ lọ́rọ̀ ẹ̀sọ̀ pé ọ̀pọ̀ ṣe ọmọ ìdílé làwọn pé wọ́n lọ sí àwọn ẹrí tí ó yà lóye àwọn àtàkù òye àgbàdo àwọn àtàkù òye àwọn ọ̀pọ̀lọpọ̀ àtàkù òye àwọn ẹ̀mọ́ pé bàbá ẹ̀ pẹ̀lẹ́ Ella él oportunidad. you I feel a lot of challenges for the second. There is no agenda against the food. How are can be ever currently? Um, presently, a brother said he Saudi Arabia and um, started working in Saudi Arabia and salary to the husband and the prayer. The brother started doing out with the money and the brother was disturbed after. Who was the brother? نعم الحمد لله والصلاه والسلام على رسول الله ọmọ ìyá tí wọ́n kọ́ béèrè àkọ́kọ́ náà tí wọ́n bá ní ẹnu wọ́n jẹ́ wọ́n láti jìnà jìnà yà yẹn tí ìṣò lónìí ó ti yé pé ó jẹ́ wọ́n láti jìnà yìí ṣe pé ọmọ náà ni ó là òyìn ó jẹ́ ọ̀rọ̀ tó tẹ̀wọ̀n gbogbo àwọn àkáàkùtà lè máa rí ìmọ̀ àpọ̀tẹ̀ tó kọjá àbárùtọ̀ ìfà ìtọ́wà bẹ́ẹ̀ súnmọ́ pé ó lálàáfíà ní báńkì máa rá ní báńkì tàbí òní ìṣẹ́ wípé ẹ̀ tó bá jẹ́ wá láti fún náà automatically ó di ọmọ náà nílá ọlọ́pọ̀ sàn ẹ̀rí àlùkẹ́rí ti àbúsùmọ́yà àti àwọn ṣàrí wọ́n bá ti wà ní àwọ̀ tó títà ń lé kan solution tó ti yíra ọ̀pọ̀lọpọ̀ sàn ìyàwó sì ń fowó ránṣẹ́ ọkọ sì ti kọ́ ilé wọ́n sì ti fira wọ́n lẹ̀ wò sọ̀rọ̀ wọn báyìí ta ló wà nílé tí o bá ní amúkùn ẹ̀rọ ẹwọ́ wọ́n ní òkè ẹ̀wò ẹ̀wò márèjì yẹn ti tútù pẹ́ ẹ̀ sí ìfaradà. bákan náà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin a máa ń sábà finá sí orí òrùlé sùn kí ni ìgbàláàyè tó lè fún ìyàwó kó lọ́mọ gbé sàwùjú kọlọmọ ṣiṣẹ́ kí wọ́n wà ní nàìjíríà gígbèjẹ́ pé bọ́yá ìwọ náà wà bẹ́ torí pé ìpìlẹ̀ tó yẹ kí primary assignment ẹ̀ gangan nínú ilé tani ò mọ̀ bá ṣe ṣé kò bímọ ni pẹ̀lú bí bọ́rọ̀ sàódì ti wà ẹni tó bá mọ̀ dáadáa tó bá mọ̀ sí lọ kò pọ́sìbù kó bí ọmọ mẹ́fà kó wá lọ́fẹ́lẹ́ ló sàódì kó kókó mẹ́rẹ̀ fún òbí ọ̀dà tó bẹ̀rẹ̀ ó pàdà dáa mọ́ra fún nàìjíríà ìgbà tí táàkì dáa mẹ́fọ́ lórí ó kó àwọn ẹ̀kọ́ tòyá tí màá ti tó súnmọ́ púpọ̀ tẹ́gbẹ́ tó ti máa pọ̀ ní pẹ́ kọ́kọ́ náà ni ó máa ń gbogbo nǹkan yẹn ní ilé tí ò bá tí wá ní ìyàwó mi gan tí n tó padà súnmọ́ tó lè dìde pọ̀ láti yẹn náà àìsílẹ̀ obìnrin yẹn náà ó súnmọ́ púpọ̀ nítorí yẹn náà lẹ́yìn tẹ́jú fowó rẹ́jẹ́ yẹn ó fi ń tù lójú ní ìjọba obìnrin gbọ́n ó fi ń tù lójú ní náà wọ́n ti wá síra wọn lẹ̀ ta ló ní property ta ló ní ilé alimusulmuna aláṣọrọ obìnrin ẹ lè máa jẹ́ ìdíwọ́ pé bá mi ti kọ́ ilé ó lè pé owó kan obìnrin ló wà ní níbẹ̀ tó bá yẹ pé ó kọ ìyàwó yẹn ló wà ń bẹ̀ bá ti kọ́ra wọn lẹ̀ yẹn obìnrin ló ní pápá tẹ̀ ìrúbọ̀ ló ń jẹ́ ìdíwọ́ tí wọ́n fi kọ́ ṣùgbọ́n tó bá yẹ pé owó yìí o mo gun ọ wọ ọkọ ṣe ọkọ dẹ̀ fi ń kọ́ ilé nígbà nìyẹn ẹ̀bùn nìyẹn ọkọ ló ní ilé àwọn àfọwọ́ àwòṣe kí ni àjọ sọ ẹjọ́ ẹ tí a rí eléyìí ó ṣe pàtàkì gẹ́gẹ́ ká máa ṣèkú àwọn nǹkan tá a bá ti fún àwọn ìyàwó wa nínú pọ́pátì wa ká kọ́ sínú wà sí ìyàwó àgbẹ̀ kí ní èyí ti pọ́pátì mi mọ́ o mo ti fún ìyàwó mi báyìí. gbogbo gbọ́dọ̀ yàrá jáde láyé ìdíyàwó rẹ̀ ń lò yẹn wó ní ara pọ́pátì rẹ̀. àlàtẹ̀bí ìmìta akọ ilé tó jẹ́ fún fúláàtì a sì níyàwó mẹ́ta ìkọ̀ọ̀kan wà ní fúláàtì kọ̀ọ̀kan abẹ́ẹ̀kọ́ káwọn dandan lẹ́nu yàrá yìí náà tọkọ bá tẹ̀lé ẹgbẹ́ bá lọ báyìí property ọkọ̀ sílẹ̀ pẹ̀lú ọmọ rẹ̀ gẹ́gẹ́ pẹ̀lú ìyàwó mẹ́ta ìyàwó kan lè má ẹ̀dá ìtùsí yàrá kan pẹ̀lú ọmọ tó wà nílẹ̀ tó bá fi ogún yìí tó wà àwọn nǹkan yẹn ẹjẹ́ ká máa súnmọ́ àfà á sì máa farabalẹ̀ gbọ́ àwọn àlàyé lọ́nà tó fi wà irú obìnrin yẹn kí ni àjọ sọ nígbà tó ń fowó yẹn ránṣẹ́ tó sọ pé wọ́n ló ní ni àbọ̀kọ ló ní abẹ́ ẹjọ́jọ́ ń pawó pọ̀ tẹ́pẹ́ ẹjọ́jọ́ dáwó pọ̀ ṣe ni káàtà àkókò àti fún ìwò ṣẹ̀ mẹ́ based on percentage yídà nǹkan yẹn ti depreciate ni ọjà depreciate tó wó pé tó wó àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tí àwọn àbọ̀ ṣàlàyé tẹ bá ìtàn tẹ bá fẹ́ gbọ́ ẹ lọ bá àwọn àbọ̀ àwọn ṣàlàyé ọ̀gbìn kò dójúrò ẹ̀yin lẹ ti ẹ ti tún wọ́ láti lẹ̀ hàn lẹ́wọ̀n lọ́wọ́. ọ̀dọ́

níbi tó jọ ilé ẹni tó lọ sí orúkọ agboolé ìgbòmí ìwọ̀n ìlú jẹ́ ọmọ àti ìlú ní ilẹ̀ ìgbàlejò lẹ́yìn ìlú agboolé. náà ẹgbọ́ yé pẹ́lú oníwà ìgbẹ́nà mo ti sàlàyé táwọn fà sọ lérí ẹ̀ pé kìí ṣe pé ó ti dọmọ náà àbójú ti kèfèrí ìdílé àgbà lórí yẹn ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ tó tóbi tó alkófòrò ó dùn nàkó ẹ̀ṣẹ̀ tó tóbi nílẹ̀ sábà yìí ẹni tí tí jẹ́ orúkọ grandfather bàbá bàbá wa ká mọ̀ jẹ́ orúkọ bàbá tí wàá gbẹ̀gà ẹ̀rọ amúrúbá bò wà sí torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn sálàf ọ̀pọ̀lọpọ̀ àwọn àfọ àwa àwọn ó kọ́ tá à ń pè mọ́ wọn ìdílé bàbá wọn gẹ́gẹ́ o bẹ́ẹ̀ bí abdulhati bun abdullah bun kìíní gabun báàs ibùdó tẹ́mí àtàǹsọ yẹn tẹ́mí àyẹ́ jìnnà sí orúkọ o afọ ahmed bun hamdan níṣẹ́ bun hamdan yìí ahmed bun muhammad bun hamdan so ọgọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn afọ àtàǹsọ yẹn ṣé kí ibùdó òṣèré mi lára muhammad bun sọ́ọ̀yẹ̀ ibùdó òṣèré mi so kò sí láìsí nítorí pé bàbá bàbá rẹ bàbá rẹ náà yìí. ادعوهم لآبائهم على الإطلاق الأب أب الأب أب تبيه اليوم مجرمين bẹ́ẹ̀ bá tẹ̀ sọ pé bàbá tó bí mi mù bá ṣára gan-an o ni mo fẹ́ máa jẹ́ orúkọ lámàdà tó ti ọba kò sí láìsí mẹ́ ó lọ ara bákan náà ẹni tí ó lọ ń jẹ́ orúkọ kan nínú agboolé tán bá tírèsì tí ó rí Yorùbá yóò bá mọ ìtàn lápẹjú ẹ̀sìn ẹlẹ́rí agboolé kan àwọn kan lè máa jẹ́ orúkọ kan nínú agboolé yẹn àwọn kan bẹ àwọn òní máa jẹ́ orúkọ yẹn agboolé kan náà rẹ̀ tí ẹ bá wá bí àwọn àgbàlagbà lè rẹ̀ èyí ṣe tí àyè fi ń jẹ báyìí táwọn yìí ti wò ń jẹ báyìí ìbéèrè tó ń béèrè béèrè yìí bọ́ọ̀lù béèrè ó ń sọ fún ní ọkàn mi tó fẹ́ mo ti wá sí prógráàmù yìí mo jẹ́ kó lọ́dọ̀ àwọn wálé lẹ́bẹ̀ẹ́ mo wá ń béèrè tó jọ nǹkan ìpè nínú agboolé yìí àwọn kan máa ń jẹ báyìí ṣùgbọ́n àwọn kan náà wà ń bẹ àwọn òjẹ kí ni yóò fà ìtànìyàn wípé yóò mọ̀ fáwọn bàbá ńlá bàbá ti wá àwọn náà lórúkọ yìí tó wá rí àwọn kan ń bẹ̀gẹ́ káwọn bá lọ́tọ́ bá lọ sójú ogun àwọn ẹrú ni wọ́n mú lọ tí wọ́n bá wá wà ní ọmọ ọ̀rọ̀ ń jẹ́ bá wọn fọ ẹsìn bá wọn fọ àdá àwọn ọ̀dà àwọn náà kọ́lé sí bloomberg àwọn ẹ̀yìn náà náà bímọ náà bímọ náà bímọ ṣùgbọ́n kò sí máa fẹ́ máa sọ òwúrọ̀ jẹ́ ẹwọ yorùbá àmúra ayé ti wá la ẹjọ́ wọn náà ó ti wá láà ń bẹ̀ ṣùgbọ́n níjọ́ tí ẹni tó bá mọ̀ tá bá rí ó parí tán <laughs> so ìjọ àbẹ̀ ní pé kò sí orúkọ tí èyí orúkọ tó tóbi ìwọ ni kò dé yàn dáadáa ìwọ ni kò jẹ́ ẹni pàtàkì

wọn ò ní mọ̀ pé orí tara bẹ̀yẹn wọ́n náà dúró níbi tó wà yẹn kán máa trace ìtàn rẹ fún àwọn nǹkan yẹn á lọ́wọ́ lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ gbàgbà nínú àwọn òbí wọ́n ti ta ọ̀pọ̀ àti ọkọ̀ wọn ń lè fi ọ̀rọ̀ sí ẹni kó má tẹ̀lé. rí general question ìlànà ń dáhùn rẹ̀ ní general outlook náà lè yóò fi dáhùn rẹ̀ ṣùgbọ́n ẹgbẹ́ bá láwọn specific case àwọn àpọ̀ ó dáhùn specifically náà ni eyín lábẹ́ fíkíwù tẹ̀rìjì ìnìyẹn tẹ̀rìjì ilmọ̀sọ́lì àtẹ̀rìjì ìbẹ́nu ilmọ̀sọ́lì wọ̀lùmọ̀ anabi sallallahu alayhi wa sallam abu abdullahi bin jaz ọlọba anabi sallallahu alayhi wa sallam ó ní ìròyìn tí ọlọ́run tàbí wáṣí ó ní mo fẹ́ bẹ̀rẹ̀ ànábì ni àbí kran amfẹ̀yìnbá ṣé ọlọ́mọdé ló fẹ́ ni àbí abẹ́lébọ̀ olùbádìkra olè fẹ̀yìnbá ó ní abẹ́lébọ̀ ló mú fẹ́ ànábì ni fàhálà bìkra tùlà ìbò ha wọ́n tùlà ìbò ó ṣe lọ fọlọ́mọdé yóò mèrè bá ọ ṣe ìwọ náà ó jì ní ṣe dáadáa tàbí ìyẹn wá sọ rídìí tóun ń tọ́lọ́mọ ẹgbẹ́ tóun fi lọ káàdé níbọ̀ ní bàbá àwọn fi fún òṣìṣẹ́ àwọn ọmọ sílẹ̀ ẹni tó lè mójú táwọn ọmọ yẹn náà ni tó jágbàlagbà níbi ìparí ọ̀rọ̀ yẹn anábìrin akọ anábìrin ẹ̀kẹ́ǹdì kúrò níbi ìgbọ́ ọkọ sọ yẹn anábìrin tó ṣe ráyè so àkọ́kọ́ òní anábìrin sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n pàtó wa mú kí ni ìwọ fi bọ́lá fún àgbàlagbà ju ọmọdé lọ òní ó dì tá mi ìta àfọ ọmọdé lọ fẹ́ àgbàlagbà yẹn so gbogbo nǹkan yẹn àwọn akọ̀ǹtàkì tó bá sọ ráǹdì nǹkan yẹn òun yóò bì tó ti yé ásìlù làrá ìlú ọkọ sọ tẹsí mọ̀ pé ọmọ èké ọmọ eré báyìí ọ̀kan náà ọ̀rẹ́ mi kan náà kò sí ẹ̀wọ̀n afọ́ ọmọ èké kàtí ọmọ rí ìfẹ́ báyìí lójú ọmọ rí ohun gbígbá ojú rí lóòótọ́ lámẹ́kẹ́ ohun ọmọ náà mo ní ọlọ́wọ́ jẹ́ wọn náà lè gbèsè bó kọ́ ọmọ àpọ̀ ń gbà ní ìkọ̀kọ́ òdì fáwọn àgbà tó bá wà ní ilé àwọn òníwẹ́lẹ̀ ti fẹ́ yóò ní àánú ó lè tọ́ ló kọ́ fẹ́ gbà mí àwọn tó wà nílé nígbà tó wá àwọn tó ti bẹ́ẹ̀ nílé ìgbélé ìgbà kí ló ń yín náà inú kó máa rí Ah, olóko láwọn ilé ìbò ń pè olóko tó ń pè so difference máa wà ní generation generation ohun gbúdọ̀ yàtọ̀ ìwádìí ìdùnnà kéèjì fẹ́ ìyàwó kan tó ti tó bí forty years tí ìyàwó rẹ̀ kó wà mẹ́ tún wá lọ fẹ́ ọmọ tó bí years kan àbí eighteen years tó bá fẹ́ àmọ́ gbogbo ẹ̀ ẹ̀ wá jáde ìjọ kan bẹ́ẹ̀ lọ ní corporate àbí mall kọ̀ọ̀tẹ̀ lọ síbẹ̀ fún ọ̀há ìjókòó ní ẹran ìjọba fẹ́

generation difference ní ààtì ọgbọ́dá sí sí bá a ti fẹ́ sí ọ̀rọ̀mọ́ ìgbọ́ lára wọn wà. Kí ni ìmọ̀ràn àti pé ọgbọ́n ọ̀nà orí ìdàkùn? Kí ni iṣẹ́ ìṣẹ́ ìpàdánù pé lẹ́yìn náà orí bá a ti ṣe? irú bèèrè yẹn bó lẹ́ni yẹn ti mọ̀ wípé tóun bá ti ju kọjá márùn àárọ̀ ọmọ ìjọba kan ṣé medical doctor ló sọ ni àbí personal observation bó yẹ pé ní òṣèré Islam làbọ́ ọ̀rọ̀ wọn làbí hàn tí èèyàn bá ní obìnrin tó ṣe wípé lọ́dọ̀ àwọn àfọ́nímọ̀ pé kí wọ́n mọ̀ máa fi ààyè ìlú náà lẹ̀ tán bá ń sọ àwọn reasons tóbìnrin lè ti dáwọ́ ọmọdé kó mọ́ fi mọ́mọ́ wípé à ń takùn náà lè mọ́ra àtúndọ̀ àyífà láàpá nílò hàm obìnrin gbà mí yóò jẹ́pọ̀ àyífà kò lè gbé oyún púpọ̀ ọmọ oyún eyín ètò kọ́kọ́ ní ìdààmú bọ́ ọkọ gan obìnrin mi láti oṣù kan báyìí kò ní lè jáde nínú náà kò ní lè jẹ ìdáka ọkọ ní kùtọ́ mọ̀ ọkọ̀ sọ kò ní lè lọ tọ́lẹ̀ ọ̀ọ́sùn máa gbé agolo tọ́lẹ̀ bẹ́ẹ̀ bá ń jáde báyìí wọ́n ti mú bí kankan lọ́wọ́ yóò lọ ya ẹbí tó sílẹ̀ ọmọ ẹgbẹ́ ti ẹgbẹ́ mi láàrín tó bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ pé bó ṣe ríra ẹ̀ pé ẹ̀rí pé tó ti bí kìíní kejì kẹta tó ti wíìkì kò lágbára lẹ́kùrọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pé ó fẹ́ àwọn mi tó ti yé pé ìwé kọkùnrin ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ó fẹ́ àwọn mi ọlọ́wọ́ yẹ sára àlámà ìgbà míì tí wàá máa ń bẹ ìmọ̀ pẹ́ kóbìnrin tó lọ ilé ọkọ ọ̀pọ̀lọpọ̀ complications ti máa ń tẹ́kì tó pèlè bá ti pẹ́ kó tó lọlé ọkọ lórí social media engineering fún mọ́sẹ́ni pé àtọ́ àṣàmà ẹkùn síta kan lẹ́rìkù dọ́kọ̀ pàtàkì ẹ̀ ó ti jẹ́ pàápàá lẹ́sẹ̀ yìí bẹ́ẹ̀ sì ni àwọn Yorùbá máa pòwe wọ́n ní makaniki náà ni wọ́n rò kú ọkọ̀ torí pé ó ti kó sára àtàkùn ṣùgbọ́n ọkọ̀ yìí rọ òde kù òde kù ṣùgbọ́n bí ẹni èsì mọkánìkì bá dánwó ẹ̀wò owó òdo ṣe wá pẹ́pẹ́ síbẹ̀sì náà ló dé lẹ́nu thirty five years pàjì ó ti pọ̀ jù ọ̀kan náà ọmọ ìyá pàtà ń bọ̀ wọ́n ní ah, kò lè fẹ́ ìfàyà mo nígbà tí èyí ló dé ọmọ èyí ló fẹ́ bí òótọ́ dẹ̀ nígbà tí wọ́n fi bí mélòó kan yóò kò nílé complication tẹ̀sí ẹgbẹ́ kí ni ẹ̀dí ti tako mọ́tọ́lù ìpìlẹ̀ dámọ̀ bímọ so ó tún lè fà á gbà mí tóbìnrin bá bímọ ní àwọn rí àwọn alábòsílẹ̀ àwọn onímọ̀ ayé o àwọn náà mọ̀ o wọ́n mọ̀ o èjì tí obìnrin tó dáa kó lóyún wọ́n mọ̀ o ṣùgbọ́n wọn ò ní ẹ̀kọ́ rẹ̀ jù wà lórí ẹ̀ àwọn náà mọ̀ so tóbìnrin bá tètè lọlé ọkọ possibility kó bímọ pẹ̀lú rọrùn dáadáa ó pọ̀ ṣùgbọ́n tó bẹ̀rẹ̀ bá ti pẹ́ kó tó lọ yí ọkọ àwọn nǹkan yẹn sábà máa sọ tó máa ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ aláì káwọ ọkùnrin náà káwà considerate káwà considerate pẹ̀lú àwọn ìyàwó wa onípòmìnir tó lálàáfíà náà ní bọ́wá tẹ̀sùn náà ní ó tọ́jú ọmọ tó làbọ́ra ọlàbọ́ra ọlọ́dẹ̀ fún aláǹfààní káfẹ́jọ yọ kan lọ ṣùgbọ́n ẹni tó wá ní káwà considerate owó òtúkúdọ̀ tó takò wá pa bẹ́ẹ̀ ṣe àmọ̀ wípé ọjọ jẹ́ pẹ̀lú ìkọ́lé òbí ò jẹ́ irú obìnrin yóò gbọdọ̀ tún takọ̀ pọ̀pọ̀ ah, nígbà tí kò ní kó lágbá ìkọ́lé òbí sábẹ́ amálọ̀ tó ti wà báyìí tó káwà kan tó ìyàwó wa obìnrin náà kán fi àìní kan ti kẹ́wọ́ bákan náà eléyìí à ń sọ yìí à ń sọ from experience ọmọ kan ó fẹ́ ọ̀kan nínú àwọn ọmọ tá a mọ̀ ọmọ yóò fi ju twenty years lọ wọ́n wá sọ fún ẹjọ́ jẹ́ ààbò ọmọ ààbò ní kò sí wàhálà ṣùgbọ́n òmù rẹ̀ yarí ọjàrí kanlẹ̀ kàn ní ọjàrí àwọn ìwọ́n kìí ṣe pé ìtàn èèmọ̀ wà nú ẹni tó wọ́n kí jẹ́ tí wà ń kù ẹni wọ́n kí èkó àjọlọ nígbà bàbá rẹ̀ yọ ń bẹ̀ ìbàdẹ̀ ké lánàá yẹn ó là ń jẹ yóò ó là ń jẹ ó lè rọ́ọ̀ nígbà náà káà lórí ẹni ó lè bẹ ó padà bí àǹfààní fáwọn tó ń bọ̀ tó rákàdà kò sí ọmọ bá tó lè ọkà ìdí wọn máa lọ káàmù lọ́rọ̀ rẹ̀ ń kàwé ẹ̀ka ọ̀rọ̀ ẹgbẹ́ òkú ìrẹsì fúnlẹ̀ yóò máa ṣe prógámù rẹ̀ yóò olùbàdìsí rẹ̀ kọ́dà tí tún yanjú díẹ̀ lọ́sẹ̀kọ̀ọ́ tí ó kò sí dínkù lọ ó tún wà pípà yóò tún mọ bá nǹkan mi lọ yóò rọ mọ yóò tún mọ sábẹ́ amọ yẹn lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yóò tún mọ Ọlọ́run kò sànù wọn ọlọ.